ti mọ̀ kì í jẹ́ kènìyàn tẹ́ ìwà yín ó ti bẹ̀jẹ̀ yín o. stop fake life ẹ wò mí ẹ wọ ọmọ ó ga Italian gold. ẹni ó bá mọ bí ẹgbẹ́gbẹ́ là ó máa sáré kú ó jẹ́ yà sọ̀rọ̀ sókè kán lè ràn ẹ́ lọ́wọ́ méjẹ́ kò ní iye ohun ara mi o àwọn pẹ̀lẹ́ kì í fọ́n bẹ́ẹ̀ ni kì í ṣé bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n stop fake lie stop fake lie o oh. ṣé bó ti mọ kì í jẹ́ kẹ́niyàn tẹ́ ìwà yìí ó ti tẹ̀jẹ̀ kí o oh, ah. stop fake lie ẹ wò mí ọmọ. Oga ga Italian gold. ẹ wo mí ẹ wọ ọmọ ọmọ tó nà ọmọ pa ẹ wò mí ọ ń wọmọ ibi lékeleke mi gbé ń wẹ̀ kò sẹ́ni tó máa lè mọ̀ ń bẹ̀ wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọn ò lè mọ̀ dí abájọ ni ṣóun máa dẹ̀ ló ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú ẹ dákun kí n ṣàìmí àìtàlẹ́. ilé mo láti sílé hmm. àwọn ọmọ àyíbáyì tí ó àwọn ọ̀rẹ́ mi yẹn ni àwọn tó yẹ pé ẹnu wọn yẹn mo máa rò bí bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni pé wọ́n jẹ àgbàdo àwọn yẹn ni my invite so that wọ́n á lè bá mi spread news yẹn pé mo ṣe ìṣílé àwọn tẹ́nu wọn máa ṣe kí ni fofofo ẹyẹ ẹyẹ ìbákà mo láti sílé yìí. Ah! possible mi gbọ́dọ̀ má ṣì wọ́n máa sọ̀rọ̀ anyhow bí ẹni pé no ah irọ́ wọn á gbà hmm, mi ò ní ṣeré kíni màá tún pé pàṣọ gan <laughs> á gbà àwọn spread yẹ everybody á lè mú Instagram rogo. babes you all need to see our new apartment so beautiful Muribai rí báyìí Hmm. ṣé ọ̀rẹ́ mi náà ló kọ́lé tó tó báyìí mo á jókòó mo á pé ṣé fake life náà máa ń pèèyàn ni hmm. because ah, life ẹ̀ kàn transform suddenly. fake life pèèyàn. because because I don't understand. really. life ẹ̀ transform gan. in fact mi ní parọ́ fún yín I'm happy for her. ẹ jọ̀ọ́ ṣé ká gbọ́ràn Ṣìmísọ́lá ọ̀rẹ́ mi lẹ́pẹ̀lẹ́ ìfidàlálẹ̀ garaga. Ṣímisọ́lá tó jẹ́ pé anything tó bá need tó bá wà báyìí ó máa máa wá fòkèfòkè ni ẹni tó jẹ́ wípé kò kọ́ láti lọ járun wèrè kó lè mú rí ẹ̀ ló fẹ́ ṣe dread. ó tó ni mo sọ. nígbà tá a wà ní school tó ń scott pẹ̀lú mi gbogbo aṣọ mi ló máa ń wọ even my bra. ọ̀rẹ́ mi hábà wọ́n tí ọ̀rẹ́ bá ń ṣoyè kábà yọ kí lè bá lè kàn wá. Ah, no no no no i don't i don't i don't like this Me expect kí lè máa sọ̀rọ̀ báyìí lẹ́nu yes má ti ẹ̀ yá nǹkan ẹ o ah, tún yá o tún yá bra ṣé bra ti ẹ lè size ẹ. tókẹ́ má bínú ṣé bí mo ṣe rí ńgbà táwa school lélẹ̀ mo béèrè mo ṣe máa bá parọ́ mọ́ ṣé bí ẹni tó bá ti kú lọ ń parọ́ mẹ́lọ béèrè lọ́wọ́ ẹ̀ náà. sísọ ń dín ipò. àwọn ẹni tí ò lọ tí ò lọ kàn jọ tí ò dẹ̀ tún bímọ irú ayé wo ló wá. babe wait babe wait. ẹ mọ̀ pé ẹni tó bá ń sòótọ́ láàárín àwọn èèyàn ìsọkúsọ ló ń sọ bọ̀ òótọ́ ọ̀rọ̀ lèmi ṣàǹsọ̀ṣà ẹ ṣe rí owó yorùbá kan ni mo fẹ́ tẹ̀lé tán ni pé bàbá tó nílé bá ń ṣe nǹkan yorùbá tó ń pò yẹn ká máa bó ní reyọ̀ kí lè jẹ́ títí wa seriously do a mọ̀ wípé Simisola náà ní àwọn wà pálapàla bíi ká máa yá nǹkan but ní level tá a wà yìí ọmọ hmm, ẹ ò ti change o. ẹni ló bá mọ bí ẹgbẹ́gbẹ́ là ó máa sáré kú ó jẹ́yà sọ̀rọ̀ sókè kán lè ràn ẹ́ lọ́wọ́ gbéjẹ́ kò ní iye o ara mi o àwọn pẹ̀lẹ́ ìfọ́ bẹ́ẹ̀ ni kí a ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàkóso. no èèyàn kan ló sọ pé òun ní di jewelry yà ẹ eh, mo fẹ́ lọ fi sample wọn ni ok ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ kí n fún ẹ ní hotline mi jẹ́ fún ẹ zero nine zero triple four nine nine nine nine nine yẹ sure kó pè mí ṣó ti gbọ́ make sure yóò ni and the other lines mi i've got three lines about four five lines zero nine zero èyí tó máa pè mí tó máa gbé tí máa sùn báyìí mo máa gbé ni lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa gbé zero nine zero triple four nine nine nine nine nine. Ah, nine ló parí ẹ̀ sẹ́ double nine náà ló parí ẹ̀ or maybe you should just do it this way wá sílé mi Allen Avenue number seven b Toriola Street yeah sure okay okay okay okay right sure. ibi lékeleke ni ibẹ̀ wẹ̀ sẹ́ni tó máa lè mọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ mọ̀dí àbájọ ni wọn ò lè mọ̀dí àbájọ ni ṣóun máa dẹ̀ ló ń fọ́ wọn lórí. Ah ló ń bí wọn nínú ẹ dákun kí n ṣa èmi à Italian God ẹ wò mí ẹ wọ ọmọ ó ga wọn ò lè bá mi ṣe bó ti mọ ìjẹ́ kìnìyàn tẹ́. hello ah, ọmọ mi how far i'm at the salon yeah ah ó dẹ̀ sọ fún mi pé gold ẹ̀yẹn náírà fifty thousand ló rà á ah, wo mo ṣe ra tèmi ni o one point eighty two thousand ni mo rà yeah equivalent to one point one million yẹn now yeah mo lè yá gan kí n send ẹ̀ sí ẹ tó bá mind ó ṣùgbọ́n pé titi ẹ̀yẹn original ní ṣá original torí <laughs> tèmi yẹn one point eighty two thousand torí pé ó ti wọ one point one million yeah ah hmm. ó bad gan sure ẹ kò sí problem wọ́n máa gbà níṣìlẹ̀ nìyẹn sẹ́ ẹ kò sí problem ok ẹ ti má ti kúrò ní sáwọn nsìn yeah màá kọ́ ọ lẹ́yìn. All right there. Hmm. Ọmọ, ọmọ àgbà ni. Ìṣílé mi yẹn sẹ́ wọ́n máa kú ni. Eh, eh. ẹ ká san wọn àti. ẹ ká san ṣùgbọ́n ok. Really? Oh my God. Anyway, Sherry, most of àwọn èèyàn tí mo máa ń pàdé, wọ́n máa ń rí, wọ́n máa ń like me, wọ́n máa ń love me. Wow. Yeah. Mo dẹ̀ like àwọn costume tẹ wọ̀ yìí o. Costumes? Yeah. I don't wear costumes gold everything, 18 karat gold. Are you kidding me? Yeah, sure, sure. Wow. Ẹ̀rí look ẹ̀ bó ṣe gold ni everything. Ṣẹ́rí gbogbo kìíní ìtẹ̀ ṣe rí they are all gold. Italian gold. That's nice. 18 karat. Tẹ bá délé mi, oh my god, mo fi mo fi sùn, mo fi jí gold nail. Oh boy, everywhere. Hey, lè we better see. sí gbogbo àwọn gold you know, mo kó wọn sí. wish lots of money fẹ́ mọ̀ mi èèyàn lẹ fẹ́ mọ̀ yẹn. èmi náà mo máa ń dè pẹ̀lú gold mo dẹ̀ máa ń ta gold mo máa ra gold. ẹ máa ta Italian girls. exactly. irú àwọn tí ẹ wò wọn eighteen carats you know ní gbogbo ẹ ṣe ti rí ẹ ti rí tẹ bá ṣe business pẹ̀lú mi ẹ máa láìkí àwọn àkọsí ìṣòro. ṣé máa wọ gold gangan. bẹ́ẹ̀ ẹ máa wọ gold. iṣẹ́ mi nìyẹn ẹkọ tí mò ń dì pẹ̀lú nìyẹn. really italian girl. exactly oh my god ẹ mọ ọkọ tó fún ni mo fẹ́ ṣílé mo ṣe ọ́dà àwọn kan ní kọ̀ńténà ni mo fi ọ́dà àwọn gold yẹn. interesting mi ò ní máì láti jọ ìyẹn. pátí mi yẹn àwọn tí ò bá ní gold wọn yìí wá síbẹ̀ gbogbo àwọn tó máa wá síbẹ̀ yẹn báyìí gold wọn máa wọ̀ látòrí títí dé ẹsẹ̀ ni. ṣé mo lè gba nọ́mbà yẹn? hello aunty. kí ló dé kí ló ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀. orin tó ń lè ní màá dé. ok. ṣọ́ọ̀rẹ́ ẹ fún mi nọ́mbà yẹn. zero nine zero. ṣé jẹ́ kènìyàn tẹ́ ìwà yìí ó ti tẹ̀jẹ̀ kí o perfect life ẹ wò mí ẹ wọ ọmọ ọ̀gá Italian gold ẹ wò mí ẹ wọ ọmọ ọmọ tó nà ọmọ pa ẹ wò mí ẹ wọ ọmọ ibi lékeleke mi gbé ń wẹ̀ kò sẹ́ni tó máa lè mọ̀ ń bẹ̀ wọ́n fẹ́ mọ̀dí àbájọ ni wọn ò lè mọ̀dí àbájọ ni ṣóun máa dẹ̀ ló ń fọ́ wọn lórí. Ah ló ń bí wọn nínú ẹ dákun kí n ṣàìmí Italian God ẹ wò mí ẹ wọ ọmọ ó ga wọn ò lè bá mi ṣe bó ti mọ. Eh. Oh, okay. Ẹ eh, wà ń bẹ̀ pẹ̀lú àwọn cleaners tún bẹ̀ ṣe. ok. ok. ẹ lè sẹ́ndì owó yẹn sí. fọ́ bẹ́ẹ̀ sí mọ́ kó kọ́ mi ẹlòmíì ò ní làákùn yẹn tí yóò wá pè mọ́ ẹ̀ mú ká àmì ẹ̀yẹ mọ́ fi là sí ọlọ́run jẹ́ kẹ́ yan lálẹ́ ayé yìí. mo fẹ́ lọ sí ọjọ́ márùn-ún ni mo fi lọ five days. ọjọ́ márùn-ún mm. tán tán ọjà mò ń gbọ́. gbogbo àwọn àlejò mi àwọn àlejò mi tó bá wá mi wá make sure you treat me I will treat them. tí n bá pè é pọ́n fẹ́ wọlé má jẹ́ kán wọlé o. èmi ẹ gbàgbé pé mo kọlà sóhun o lóòótọ́ ọlọ́mọ olóòkè ni mi sáà tuta ni mi èèyàn tẹ́ pè mí pé kó wọlé wà sí ẹ̀kùn kó wọlé i'm not a fool. gbàkí gbàkí le. ilé ìdánwò. ilé ìdánwò ẹ̀ má gba anybody láyè kó wọlé o gba four thousand kó fi túnú lé ṣe. kò take every everywhere nínú ilé nínú compound yìí o ti gbọ́. ọbẹ̀ kí n fi tún lé eh, ṣe. kí n fi tún lé ṣe. kí fi sọ̀rọ̀ lé ṣe. ẹ wá bìlífù ẹ fọkàn ara yín balẹ̀ fi kíbi tẹ bá wà kódà kójú eh, eh, eh, oṣù kan lẹ́fẹ́ èmi ò tún. mi mi ìlú kan five days. ọjọ́ márùn-ún. bí mo ṣe máa ń lọ nìyẹn. ẹ ra ẹ fọkàn ara yín balẹ̀ ọbẹ̀ sálárì ẹlòmíì. kí n tún létí ilé ìdánwò mi ẹ tún wá fún mi ní owó eléyìí sì bí mo fẹ́ bí mo kàn ń gbòdóṣó wọlé fọ́ọ̀bì tí má ti tán ń tún fi sanwó. you feel like landlord. Only you Only you, only you. You ah! got nígbà tí mo yà á gbà tí wọ́n á fi picture of the gas gold. èmi nìkan ah, èmi nìkan kó security mo tún jẹ tó ìtẹ̀ nínú cleaner ilé tiwa dá wà yókè mi àti wà yóò táwọn fẹ́ ta ló wà máa ní dìbò ta ló wà economize náà àwọn tí wọ́n kó káàkiri. Ah! Ah! mo fẹ́ràn ọlọ́mọ kan bí àríkẹ́ ìyá àfàró. Ah! ọmọ tó kẹ́ táìmù àti ń lọ. Mọ́túkẹ́ jẹ́ ká ètè lọ ibi tá à ń lọ náà time ti lọ náà ọmọ tó kẹ́ bọ̀ kí ni nǹkan tó ká ẹ lára lórí fóònù tó ń wò gan. Hmm. ẹ̀sìn díẹ̀ wá wọ̀ràn. ẹ̀sìn lo fíìsì ọ̀rẹ́ wa mò ń rí ní ìbàdí tó kàn ṣe ra níbi ẹni in fact wọ́n ń ṣòṣì lórí instagram. èwo nú àwọn ọ̀rẹ́ wa. Eh, ẹ ọ̀rẹ́ wo ló fẹ́ràn kárí mi lórí instagram. Simisola in fact nǹkan tó ń ṣe àbúrò ah babe money good like mad ebe fresh jẹ́ ìṣá gbogbo ẹ̀ ó ṣáà fi gbogbo report ẹ̀ ó ṣáà make ẹ̀ ṣá. ṣé mọ́tò tó ń wáyé ó ṣe ra mọ́tò yìí. ó ṣe ra ni. àbúrò I'm happy for her I'm happy for her too. ah Olúwaṣímisọ́lá. Hmm. Girl, you finally make it. Kò sẹ́ni tí ò fún ìṣà. Ah, tó bá wà, kò sẹ́ni tí ò fún ìṣà. Babes, let's go. Má jẹ́ kí yẹ take time wa, let's go. Àti pé already. Get already méjẹ́ kò ní iye òun ara mi o àwọn pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ ni kì í ṣé bó ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n. Stop fake life. Stop fake life. It's kid clothing. It's kid clothing. You can see. Eh, Siam, new arrival, new stock in town. Oh yeah, Siam o, Siam o. Hmm? All my friends for social media come patronize me, okay? You know your babe, eh? She know the for your hand. I don't do to buy. I do eating all round gold. I even sell gold you know i said good okay ado road aja eh when you get to aja just ask of my store is key clothing sotiri you see am eh ẹ máa la náà ni eh say something ó pọ̀ ó pọ̀ yẹn. nǹkan ń ṣe mí mi ò tí ì fi ojú kan mọ́ mi ju ẹ̀ẹ̀mejì lọ látìgbà tó ti kúrò nílé ọkọ ẹ̀. that one no good na na you cause am. abeg mama give me cigarette abeg cigarette abeg. cigar eh. join this one. Hey, now. Take your time this morning. I know they like this nonsense. Take your time. When you hold me last week, you don't pay. This one when you dey drink so you don't pay. Don't worry, I will Not make me vex for you this morning. Oh. Not make me vex for you. Oh, I beg. Ah, na your fault. You for dey call now from time to time. You go dey check on now. You go go there. You go dey see as she dey do for her husband house. You know these children, they need our help. Ah! jọ́ọ̀lì àgbà orí ẹni sàmáà ni ó pọ̀ kọ̀ọ̀kan ah, bàbá àgọ́dọ̀ tún kàn yín náà tó tẹ́ gbé sẹ́nu ó yà wọ́n. sorry sorry ó dàgbọ́ lórí ibùkún yẹn ó yàwó yẹn ni ṣé ẹni wẹ́n tó ọmọ ṣọ́ọ̀bù káàkiri ni ọmọ ọmọ ṣọ́ọ̀bù kiri ni ṣé ayé ni mo wà ní tó lórí ibùkún yẹn ni. mo kọ́ tún fún láàrọ̀ mo kọ́ tún fún láàrọ̀ ṣó fẹ́ pa mí ni ayé ni mo wà ní o fẹ́ ṣòfò ni. tàbí ṣe ń gbá sẹ́bi tà nínú gbẹ. màmá mi ẹ bá mi gbé débẹ̀ ẹjọ́ ẹ bá mi wá tán ṣòfò olóyè. wetin wetin stop am o stop am. If they say you coming for this place, eh? Tell them say you not you not see me. Stop am. Oh yeah, come on, come on, come on, come on for my shade this morning. I don't want to holla, come out. Get up, come on for my shade. Get up, come on for my shade. I don't want all this one. I don't want. Ah, get up, oh get up ọlọ́wọ̀n. ẹ dìde ọ̀rẹ́ mi ní ẹ ẹ sanwó àwọn ilẹ̀ ń gbà ẹ dìde ẹni ẹ dìde ẹ fẹ́ jẹ́ pani. go go go. lọ́dún bíi ti báwo. wọ́n yẹ̀ pin ilẹ̀ kan sí i. nígbà wo lẹ ah, help mo ah, mọ̀ yín rere. àwọn oníhòòhò mórè o. abẹ́ máa gbọ́. Ah. abẹ́ live and maize dupẹ́ tó don necessary. eyín gbà gan. olóyè olóyè má lọ olóyè burúkú ni ẹ máa lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ kí máa lọ àbí mo ti gbọ́. ayé ẹ ti bàjẹ́ you dídé pàṣẹ àní ẹ pàṣẹ ẹ má jẹ́ wá rùn ẹ pàṣẹ. ẹ mo re sẹ́. no dey ho ho tẹ́ ìwà yìí ó ti dẹ̀jẹ̀ yìí o. Ah. stop fake life ẹ̀ wò mí wọ́n mọ́ ó ga Italian gold. ẹ wò mi ẹ wọ ọmọ ọmọ tó nà ọmọ pa ẹ wò mí yọ ń wọmọ ibi lékeléke mi gbé ń wẹ̀ kò sẹ́ni tó máa lè mọ̀ ń bẹ̀ wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọn ò lè mọ̀ dí abájọ ni ṣóun máa dẹ̀ ló ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú ẹ dákun kí n ṣàyè mi talẹ̀ à ń gbọ́ ọmọ ó ga wọn ò lè bá mi ṣe bó ti mọ. ìjẹ́ kènìyàn tẹ́ ìwà yìí ó ti dẹ̀jẹ̀ kí o. Good afternoon, sir. Good um, afternoon. My name is Mukaila Akwankufo. I'm an hip hop upcoming artist and I'm the uh, security officer of this mighty and beautiful building. How may I help you, sir? oh that's amazing um, ẹjọ I want to be no kan. Ah, bá ní ẹ dákun ẹ panorama ni wọn náà tó ẹ dákun ẹ mọ bínú torí Ọlọ́run torí pé ẹjọ ní bọọbù ni o ẹ̀yin aṣọálẹ àwa là ń gbé bí. Ah, ẹjọ olúwa ṣé mi sọlá ńkọ́ ṣe òun wà lẹ. Ah! àǹtí alálùbáríkà fún pẹ́ béèrè wọn sì dárúkọ wọn ó rìngì létí mi kò ní bàjẹ́ fún wọn bí wọn wà kò ní bàjẹ́ fẹ́yìn náà ẹ̀yin aṣọálẹ wọn sì ń lé. ẹjọ ṣé kò lọ jìnnà ṣá. yé ah! jìnnà ni wọ́n lọ aṣọ àlè kan tó padà dénú ilé ìyàbá àdúgbò ìrara yóò tó five days. five days. ọjọ́ márùn-ún. but this ilé ilé ẹ̀rọ. ibi tí ah ah. okay oh, all right all right okay no problem. ẹyin ẹ mo understand yín ẹ dákun tẹ́ ẹ bá lè forúkọ sọ́ọ̀nì mú yín lẹ̀ ẹ forúkọ ara yín lẹ̀ torí àǹtí Símisọ́lá tẹ̀ rí hùn wọ́n fẹ́ràn kẹ́yìn fún wọn description pé lágbájá ọmọ lágbájá ó yín o. okay never mind i'll just check back. you check yeah? back. yeah. i should never mind. You're the man. I... thank you. Oh, never mind. And only people, they are the best people to colleague with. Never mind. You get a bad bag? Go young, gang. Uncle, never mind. Ojo. Tí n bá káwé náà bẹ́ẹ̀ ti yẹ yóò go man. nù. Ọ̀pọ̀ òwe tí mo Am I going to labour under vein? They mo fẹ́ ṣerú again. ta ni ẹ. físítọ̀ ni wọ́n sà bọ́n wọn rántí sorúkọ ara wọn bí mo ṣe wọn ojú wọn jojú sàjẹ́rì èmi ti tọ́ bàbá well mind you i'm not expecting anybody okay. okay sir. all right take care. a máa sọ̀rọ̀ bí sójà wọn ní mọ̀ pé yahoo ní í ṣe o jókòó jókòó sars will just burst into this building and pack everybody out. What are you talking about? Wow. Ah, yóò máa mọ ìṣiṣẹ́. Aláyé, ẹnu ńlá lélẹ́yìí o. Tó bá yẹ máa ń sọ pé àwọn ọmọ mi ò ṣiṣẹ́ tòtí nìkan ti fi káyọ̀ gbé wọlé. Ah, bí ọ̀dọ̀ sọ orúkọ fẹ́ yẹn gbogbo àdọ́dà wọ́n àwọn yìí náà try pé striker ni wọ́n. aláyé àwọn ọmọ yẹn try òótọ́ ni wọ́n try àwọn bàbá ṣe rí ọmọ yìí kò dáa máa yìn wọn ẹ bá máa yìn wọn because ṣe rí ọmọ tẹ̀ yìn yẹn tẹ̀ yìn wọn tẹ̀ bẹ́ẹ̀ yìn wọn ẹ̀ gan mọ ìwà ó lè dé lọ́la ń kan daṣẹ́ lẹ̀ wọ́n fẹ́ kó àwọn yìí ọlọ́run bá ń gbọ́ a mọ̀ pé wọ́n ń gbìyànjú ṣe understand but wọ́n yẹn ń gbìyànjú ẹ̀ má yẹ ká sọ lójú wọn. níwájú ta ni wọn aṣọ orí yẹn àwọn náà ń ń bọ̀ jẹ́ ká ibà sọ̀rọ̀ hello baby ẹ má rọrí àtìrì àtìrì ó wà okay. filẹ̀ fi káyà eléyìí tó ju ìbàdí o. àwọn náà kò jẹ àwọn kò jẹ àwọn kò ṣe lọ sí òun náà ni òun ló ń gbọ́ tó sọ̀rọ̀ ẹ̀ ẹ gbà ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ ló fi káyọ̀mí ọmọ rótọ́ ń to yahoo orí ẹ wà ń bẹ eléyìí tó ju ó kì í síbẹ̀ wàhálà eléyìí ó tó yàn hundred jẹ ọlọ́run bá ń gbọ́ wàá tún ṣe mí lágbára lọ́hùn kò ní rẹ̀ ibi tó ti mú dán ẹ̀ wọ́n máa túbọ̀ máa pọ̀ sí ni ọmọ múgbọ̀n ní tán lórí ilẹ̀ ọlọ́run fi káyọ̀mí gba ọyá bá aráyé sọ̀rọ̀ ọkọ ẹ wà mí. òun náà máa rí létà rẹ̀ ṣe. ó pọ̀ yẹn yẹn. kò sínú nǹkan tí mo sọ ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ yìí gangan àwọn gangan ni wọ́n ń ṣe foundation àwa kàn kọ́lé sórí ẹ̀ tí foundation ò bá dẹ̀ ti solid. ọ̀gá kọ́sọ́rọ̀ ẹ̀ bọ̀ ẹ̀ ni ọlọ́run ọlọ́run. so ètò sọ pé ká máa pọ́n wọn yẹn a máa pọ́n wọn wọ́n ní pé kú iṣẹ́ ló máa ń ṣe kí mi òun ló mórí iṣẹ́ yá. nǹkan tẹ́mi kọ́ mọ̀ ní pé kò sí ètò lè sọ pé òun fẹ́ gbé múnú wọn kó fẹ́ yọ ọwọ́kọwọ́ kan kò sí níwájú àwọn òun. àwọn ọmọ ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àgbọn ló fẹ́ ṣe bẹ́ẹ̀. aláyé ẹ ṣáà ti rí bóyá ń lọ iṣẹ́ kan náà ju àyà òṣèré tí kékeré ni ọlọ́run bá ń gbọ́ iṣẹ́ tí yẹn ẹ kàn ṣáà sọ pé iṣẹ́ yẹn rè kalẹ̀ ẹ pọ́ìntì ẹ̀sùn wa káwa dẹ̀ tẹ̀lé ẹ̀fọ́ kan yẹn bá wọ́ọ̀rì pẹ̀lú gbogbo ẹ̀ ṣáà máa na wa ẹ ṣáà kàn lé ṣùgbọ́n ẹ má tẹ̀lé iṣẹ́ ẹ kàn pọ́ìntì iṣẹ́ yẹn káwa dẹ̀ débẹ̀ àṣìṣe yẹn fún yín ló ti yé yín ẹ má jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan o. ilé mi tí mo fẹ́ ṣí yẹn o mama Now people are called. People. I can't wait. I can't uh, wait. Well, in a low key, you know, me ò fẹ́ pé èèyàn púpọ̀ because àwọn èèyàn real friends, key ones. I trust you Remy. but Bubu or catering, Bubu, paparazzi jíjẹ yẹn, dà kó fi dá mi náà, ṣe bó mọ̀. See, ìwọ ò ní láti ṣe anything ìwọ kàn fi ṣẹlẹ̀ fáwọn oníṣẹ́ oh. i've paid them oh, òye my own is ìwọ ṣàwà kò jẹun kò wà ókè kò hmm. tún dì lọlé but àwọn kill friends kill because ilé mi yẹn ó tóbi gan mi ò dé fẹ́ káwọn èèyàn bá mi loud you know so yeah. ó ṣe é. talking about work o eh? sister nígbà wo lè máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lè every time ẹ máa wá à ń accommodate ẹ ẹ máa jẹun ẹ máa fi plate ẹ ṣé àjọ ọmọdé lójú yín kí ló dé. labalábá want this girl for me want this labalábá for me i dey warn you if wọ́n ti má máa wòzì ẹ níjọ́ kan orí ẹ máa turn upside down. shut up your mouth just shut up your mouth. tó gbẹ. kí ló ń ṣe ẹ̀gàn ó máa wá síbí wàá kàn máa ṣe yamayama ó máa jẹun òun lè palẹ̀mọ́ wàá tún lọ sí bedroom wàá mess it up máa wo lóorun this disgusting girl àtọ́lé. ṣọmọ nǹkan to dùn mí jù you know when you are big you are big. Sure. wo lé mi bó ṣe tóbi tó even my big kill eh? ó tóbi jù bí lọ over two hundred people máa sọ sínú big kill mi. I don't like it kí ló jẹ́ girls yìí ṣe báyìí náà ẹ mọ wọ́ọ̀f girl yìí ẹ dẹ̀ ń bá sọ̀rọ̀ anyhow ó máa palẹ̀ mọ́ abọ́. ọ̀rẹ́ mi ní sùúrù bá mi wọ́n náà If she can never be my friend. Italo. That's friend. I oh, know you're big. Oh, big. good. know you're big. Big gold. Wojú mi. Má bínú. Kí ló ń ṣe kí ló ń ṣe kó ń da ṣé mi lò Ọ̀rẹ́ mi. Ẹyin girls kò láì gbogbo rubbish ẹ̀ This is total rubbish. Ẹ mọ̀ ẹ mọ̀ wọ́n girl yìí náà. Ẹ mọ̀ nǹkan tó wọ̀t. Ẹ mọ̀ bí ilé ẹ̀ ṣe rí. Ó wá síbi ẹ̀ wá ní pé kó máa padà máa bọ́. And you Labiba, I know you don't like her at all and because she's big ìtàló bèbí ọ̀rẹ́ mi òun lè kan ṣoṣo gbogbo láì. orí ọ̀dẹ̀ yìí ṣá ó ní big friend ó lè jí ó sport nílé. agbárí máa pọ̀ ooo agbárí máa pọ̀ ooo but why fake life. ṣé wàá mo wà ok. ẹ fi jọ mẹ́ta. Ah, ah, ojú yín fresh o. ẹ wo gbogbo àná máa ń gbádùn yín ṣe fẹ́ gbọ́ ń bì ni no no no mọ́tò mi bàjẹ́ síbẹ̀ so mo ń ṣe láti fẹ́ pe mechanic mi but network ibẹ̀ yẹn kò wá òkè mo ní kí n wá sí ṣáìdì ẹ̀gbẹ́ ń bì. ó dà pé really ṣé ká bá yín mechanic. no no no no. ẹ jẹ́ ká bá ah, mechanic ẹ máa ṣe ìtara yìí. you are looking good. àtàwọn. ah they are all Italians ẹ rí ni Italians I don't do Dubai. ṣe lè gbìtà. ẹ ṣe gan ẹ má gbàgbé àsun mi mi ah. if you don't have gold. ẹ má wọrí no entrance. ẹ má wọrí ẹ rí wa lọ́jọ́ yẹn. irọ́ ní padà fi túnrọ́ ṣe bí irun ọkàn ṣe ń já ló tún fi mí sọ padà o. ewúrẹ́wé ni mo lọ ọlọ́run ọba ò ní jẹ́ olúwa ṣíbísọ́lá onírú ayé. Oh. ọ̀rọ̀ ọrịa Instagram ni wọ́n tẹ̀lé ó ti ẹ̀tẹ́ pé fake life ló máa ń lò kò sí nǹkan tó bá jẹ́ báyìí fake ẹnu ẹ̀gbọ́n fake èmi lọ sí ìṣìlẹ̀ ẹ̀ ọlọ́run má ká má gbọ́ ni Paul wí èmi á lọ sí ìṣìlẹ̀ ẹ̀ jọ ilé rọ́wọ́ ló ń ẹ má parọ́ yín jẹ lọ ní mi tó wá ẹ tó dẹ̀ jẹ́ òun ó bẹ́tà o èmi ò lọ o mi ò ní bí rè ọlọ́run máa jẹ ẹ̀ tí ò jẹ́ nǹkan kan tó ń pèrè mẹ́wàá à àwọn agbọ́n tá à ń bá ṣe gan agídí ni kó má dàbí pé àtijọ́ bẹ̀rẹ̀ láti kékeré wípé èèyàn kàn ṣe pé kìnìún yẹn wá dànù ni irọ́ tó ń pa ti pọ̀ jù ẹ jẹ́ má máa wọ ọ̀rọ̀ orí social media yẹn láì jẹ́ bẹ́ẹ̀ lómi ó máa ṣìrìn. okay àlọ́ àdàbọ̀ asùn ẹ kú wá ròyìn fún mi ibi tí bá jókòó tilẹ̀ tí wàá bá mi ìṣílé kan ìṣíṣọ́ọ̀bù ni. bó ṣe wà yẹn ibi tó parọ́ dé gbogbo nǹkan tó bá ń sọ irọ́ ló máa ń pa kò sóòótọ́ mi ò gbóòótọ́ lẹ́nu gẹ́ọ̀ yìí lájọ tìmọ̀tìmọ̀ ìwọ náà mọ̀ bí o fẹ́ lọ sí ìṣílé gbogbo àwọn tó yẹ kó ṣàánú ẹ̀ nílé ayé wọ́n ti pè godmother. ẹ náà nígbà tó pé nǹkan tí yóò tó ló ń sọ pé òun tó. Hmm. ó dàbọ̀ la ó máa sáré kú ó jẹ́ ìyá sọ̀rọ̀ sókè kán lè ràn ẹ́ lọ́wọ́ gbéjẹ́ kò ní iye ohun ara mi o àwọn pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ ni kì í ṣé bó ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n stop fake life stop fake life. Oh. ṣé mo, ti mọ̀ kì jẹ́ kènìyàn tẹ́ ìwà yìí ó ti bẹ̀jẹ̀ yí o. stop fake life ẹ wò mí ẹ wọ ọmọ ọ̀gá Italian gold. ẹ wò mí ẹ wọ ọmọ ọmọ tó nà ọmọ pa ẹ wò mí ọ ń wọmọ ibi mi gbé ń wẹ̀ máa lè mọ̀ ń bẹ̀. wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọn ò lè mọ̀ dí abájọ ni ṣóun máa dẹ̀ ló ń fọ́ wọn lórí ló bí wọn nínú ẹ dákun kí n ṣá èmi Italian gan ẹ wò mí ẹ wọ ọmọ ó ga wọn ò lè bá mi ṣe bó ti mọ ìjẹ́ kẹ́niyàn tẹ́ ìwà yìí ó ti tẹ̀jẹ̀ yín o. stop fake life ẹ̀wọ̀n ìyẹ̀wò ọmọ ó ga Italian gold. ẹni ó bá mọ bí ẹgbẹ́gbẹ́ là ó máa sáré kú ó jẹ́yà sọ̀rọ̀ sókè kán lè ràn ẹ́ lọ́wọ́ gbẹjẹ kò ní iye ara mi o àwọn pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ bóyá ṣé bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n stop fake lie. mo ti wọ́n fún àyè sẹ́ẹ̀ kí n ṣe mo fún àpò ọkùnrin mi. ṣe wàhálà tiẹ̀ ti ń pọ̀ jù nìyẹn. ṣùgbọ́n ọ̀kan mo ti lè ṣe mítìn kan sàn ṣé mo lè gbé padà. ìyẹn náà máa clear máa wọrí máa clear everything ma clear. ìgbà wo ni last statement of account tí sense, send sí mi eh, wà rí kí gbogbo gbogbo àwọn account ẹ̀ pẹ̀lú balance tó gbà tó ń Lexus and then Ford then the bọ́ but yẹn ni mo ti for sure. fọ̀ ṣá. ìwọ náà the white one. Because ti fọ white one. yeah white one. okay uh, start select for me. Okay, okay, sir. Okay, sir. Okay. ṣe. wọn ò lè mọ dí àbáyọ ní sóhun oh. ló fọ wọn lórí. Oh, uncle never mind kẹ́lì mọ̀ pé mo rántí yín dáadáa ẹ kú jẹ́ mẹ́ta. Uh, madam kọ́. ẹyin ọlọ́run tí wàá bá yín ṣe ẹ bá wọn lé. really ọlọ́run. okay fantastic jẹ́ kí n rí. fantabulous but you cannot go in like that since you don't have appointment with her. <laughs> I have to tell her somebody is waiting for her in the compound then. Good job. Go ahead. I, I love your smartness. <laughs> Uncle, never mind.

You? Yes. Ṣé mo invite ẹ No, I mean, I was just in the neighborhood, so I'm going to stop by, and check here. So? Ó dẹ̀ kó oníṣẹ́ ọkàn rìn rádaràdà káàkiri. Ẹ ṣé alápàkọ̀dà ni ẹ ni? What kind of rubbish is this? No, ó dẹ̀ kó ogun ọ̀tí mọ́. I was in the neighborhood. Oh, Nisha! Oh, Nisha! Oh yeah, àbí? O ò níṣẹ́? Ó yá, bí mo ṣe wọ̀n ẹ̀ kó tó máa rìn Get out from here. I said, get out! Relax, I just came to say hi. Yes! I said, get out! So what wrong you picking for? Stop by here, so high. You don't get. Hmm. So very wrong. No, no, no. What? I take her as go, go, the woman. No, but I rob, you back family. Get out tomorrow! Jàmbá ta fún jàmbá o. Just go! Hey. Go, go, go! Ẹni fẹ́ kú pàdé ẹni máa sin àwọn méjì lọ́dẹ ara wọn ni ká fọwọ́ lẹ́rán ká máa òye. pàdé àsínwé ó mọ pé lórí burúkú ẹ̀ góòlù ni mo máa ń wò etí kan lágò wò etí mi ayé ẹ̀ máa bàjẹ́ inú fẹ́ kó wá rọ̀ etí kan ẹsẹ̀ mi gan góòlù ni everything is etí kan lágò àwọn olùṣọ́ ọmọ aláìlera. dáhùn dáhùn mo fẹ́ fún wọn kọ́ mi ni. ẹ dúró báyìí. Ah, mo dá bó ṣe wà yẹn ni ah, ẹ wo bí a kẹ ṣe kíá ọ̀gá mà tó dé. ìwọ náà dá ọkọ mi lèmi náà fẹ́ mo fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí. ẹ fẹ́ sẹ́ǹdì. bọ̀ jẹ́ kí bí jẹ́ kí gold yẹn wọ́n fẹ́ mi. ẹ ṣe. Ah, inú aṣọ inú àǹgà mi. ẹ tún síta báyìí tún ti ya oṣù oya aṣọ èmi ya. oya ya ilé ẹ̀yà tó. jẹ́yẹ̀ lèmi yà mọ́ o. báwo ló ń ṣe báwo ṣáà mọ̀ yóò dúró bí mo ah mo kú lẹ́yìn. dúró ló ń pẹ́. ṣé ẹ ti da. Hmm. ṣé ó wọ̀n sálẹ̀. ọ̀hún ọ̀hún gold yẹn. ọ̀hún ọ̀hún. mo máa eh, ah, very nice. Oh my God! Ah, come and see our party. Spreading online. Oh my. Wow. What is your fine? Italian baby. Oh God. No, no, no, no. no, no, no, it, do it. Two million views. Under three days. How? Oh. Ah, ah. Hey! Look at this. Look at this. Pati wo lẹ ń sọ? Pati wo lẹ? Mo na. Pati wo lẹ ń Miss omi omi omi ah, àti orí náà ni. sori pati yẹn mm. àwa ten péré la wà mẹ o níbi lè pe oúnjẹ tó wà mẹ ní seven ní hundred sori ṣàwọn máa kó dúró báyìí àsùn dúró báyìí ṣé drinks lè fẹ́ sọ ni ah ó ti sweet jù mo really enjoy ara mi. ṣé pati lè complete sí làbí bá wà sí nbẹ ṣó possible. nínú àwọn oúnjẹ ta kó wálé yìí ibẹ̀ ló ti jẹ ní ìjẹta. èmi God forbid. oúnjẹ what. mo mọ kí ló dé òṣè sọ fún mi ò láìkẹ́ náà ẹ̀ kandi. ẹ dúró ẹ dúró àìsí ẹ̀mú ló fi èrè so ìwọ lè máa wà against ọ̀rẹ́ mi ìwọ àtọ̀rẹ́ àná ẹjọ́ oúnjẹ yẹn láàárọ̀ ẹ̀jẹ̀ lọ́sàn-án èmi ò mọ ti jẹ lálẹ́. mo mọ náà ṣé mi máa jẹ oúnjẹ oúnjẹ ìtálẹ́ mi mọ̀ bóyá lọ di yá oúnjẹ yẹn. ó lọ yá oúnjẹ. Eh, your mouth too sweet ló dé ẹgbà fún dágẹ̀nà Italian babe ṣe bó wọ́n sì ti rí mi. ìbọn ló ti rówó mi ò ní ẹjọ́ yẹn pàtàkì ìwọ náà lọ sí pàtàkì òǹjọ. haba I tell you now three days normally ló máa ń take fún delivery. on Fatima Moti right now. Fatima Okondeji or some, I can't remember her name. Girl to this shop ní ẹ̀yìn Dia Palace Hotel ni. Oh, ọmọ àti ní mi Gold Soak. The only Nigerian girl to this shop ní Gold Soak. And her jewelries are 100% 18 karat gold. But other man's, man's her costumes are here. She does. It's in fact sórí tí ìyá ìlú gangan fọlọ́run ṣọlá kejì àlọ́ gangan gangan òun ni mo rà three twenty five ló gbà three twenty five máa dájú ẹ̀ máa ní ẹ́ wàhálà ẹ̀ máa mú gàrí ẹ̀ kò ṣe é pé mo kàn láì jọ́rìí náà ni honestly mo kàn láì kẹ́ ẹ̀ ní ṣe rẹ̀ wo ọ̀rẹ́ mi máa rí màá send ọmọ yẹn sẹ́nsìn yeah i will máa rí àbá bí ẹ̀ ń sẹ́ndẹ̀ sẹ́nsìn. o máa send number yẹn sí mi náà o. yóò ń ṣe problem ah, ah. máa lò mọ Fatima ni. Fatima o. dúdú tó lómi lára Ọ̀kandéjì ọ̀rẹ́ búkì tó wà lamẹ́ríkà. o o o o o o ẹ ah wọn kí mi ní nọ́mbà o máa ní láti fún mi ní nọ́mbà náà ni o ti yẹ kí mi náà lè ọ̀dọ̀ àti mi then eh, ṣé o gbàgbé weekend yìí. kí ló ṣe lẹ́ weekend yìí. Ah, o ti gbàgbé mi ex-husband mi. o oh, o. Oh, oh! àbúrò ẹ̀ ń ṣèkómọ. yíyọ oh. sórí ìkómọ yẹn tí mo wá fẹ́ lọ ẹ kán lè mọ̀ pé mo ní ẹni lẹ́yìn mo láwọn èèyàn bí èèyàn o ti understand ẹ ṣo mọ̀ pé normally ẹ ti máa ń lọ sí party mo máa ń crazy gan mo láṣọ kan tí mo fẹ́ wọ̀ tó ń bling bling mo dẹ̀ fẹ́ lọ fọ́ wọn lórí ń bẹ̀ ni. Hmm. bẹ́ẹ̀ ti ẹ rí fọ́rífọ́rí yìí náà ṣáàlì. bọ̀ nǹkan tí mo fẹ́ sí ni pé sórí kí ní ìbò ṣe wà mo fẹ́ kó yá mi kí n jù sí i mo mọ̀ pé tí n bá débẹ̀ yẹn kọ́ lè mọ̀ pé yes mo ṣì wà òkè kọ́ máa fi nǹkan ti fún mi ni o torí ẹni wà wà ní láti yá mi ni. sori lórí aṣọ yẹn látòkè délé bá sí pọ́ǹtì ó tán kò wọ́n sá kò fi ìdíje máa ń borí ẹ̀ṣọ́ yìí débẹ̀. mo ṣe ń gé lọ́wọ́ ló ń borúkà. àǹtí ẹ wele. ah wow ó fine. ó fine oh yes as in kò ó gùn. a lè bá yà mẹ́yìn irú ọmọ bàjẹ́ sálẹ̀ yẹn orí ni ó máa kọ́bà ánkú. ilé nǹkan ilé rẹ̀ fún ẹ. mo ní aṣọ yìí. ẹ ní aṣọ ilé. èyí tí mo ní yẹn wọ́n ju ilé lọ Italian material. eléyìí ló wọ́n jù tẹ bá wọ àwọn ṣímà ṣáíṣáì tẹ bá wọ sí àárín àwọn ṣáíṣáì material yìí. mo ní ẹnì ṣé tẹ ẹnì. ó ti dùn jù. ó dùn. sáàmì wà sáàmì wà. ilé nǹkan. Ah. fúláwà yẹn epo bá ilé o ọ̀nà ó no no me like. ó máa ti transparent jù wo mo ní something like this. ẹ tún délé kò tẹ̀ wá sí ètò ẹ̀ ní mọ́ báyìí hmm. àtẹ́yà sí ọlọ́mọ tó máa wà lọ ẹjẹ́ lọ kọ́mpì kan máa lọ rán fún yín ewo ṣe lè ọlọ́mọ yẹ pé company náà ti máa lọ ìyẹn ìyẹn tó ní green. èlé kọ́mpì náà ti lọ máa rọ sáà yín báyìí. torí India lè lè ṣe é India oh my customer fine customer kí lè fẹ́ got beautiful things ọlọ́run anything tẹ bá fẹ́. we have nice things i've got beautiful things here ètò ah, ìwé ah, gan ó fine gan ọdẹ lọ mú lọ bíbẹ yẹn tí mo bíbẹ yẹn lọ bá ṣe wá ń bẹ. Eh, ọ̀gá mi nìyí. àní kò lọ má ṣọ wá. àlọ́ ọ̀gá mi nìyí sẹ́ẹ̀. ó ma actually ma eh, ṣe rí gbogbo àwọn báyìí wọ́n ti rà àwọn ilé ìmú wa ń jà láti wọ́n bá délé India wọ́n ní ah ó fine wọ́n lè ṣe wà yẹn actor ni wọ́n. beautiful you were good yeah that all Italian girls I, I don't do Dubai you yeah she, designer na she really that's cute wow so young. <laughs> ẹ jẹ́ kó bá yín páàkì ṣé àwọn. bẹ́ẹ̀ ni ma páàkì wa ẹ jẹ́ páàkì. ṣe ẹ fẹ́ lè no um, ibi tí mo páàkì sí níta last man late mo ṣe ìfọ̀tẹ̀ lẹ́yìn no no no no no no no no no no no mo ń bọ̀ mo ń bọ̀. ọmọ ìlò pos tó bá ń gbé transfer ní ṣù. ẹ wá àǹtí. ẹ jẹ́ ìrọ̀kọ̀. ó ti bẹ̀jẹ̀ ní stop fake life. máa ń dùn mí lọ́rọ̀ ẹ̀ kò ju wípé tá a bá pè é ò ní gbágo tó bá tún máa wá gbé náà wá ló máa pè padà ò dẹ̀ ní pè padà náà. màámi màámi ṣe fẹ́ gbọ́ ṣe rí ibi tí mo ti ṣiṣẹ́ ọ̀gá mi ò kí fún mi láyè rẹ̀ ṣe rò pé mo ò ríṣẹ́ very very long time ibẹ̀ ẹ̀kọ́ yẹn lásán mo láti gìrì mọ́ bẹ́ẹ̀ ni o àti pé yín gangan máa pè yín gbà mí ẹ̀ ní pé kò máa pè pé pé pé pé pé ẹ̀ ní pé kọ̀ ṣe náà nídìí ẹ̀bà ni màámi mo bẹ̀ ẹ gbà ṣe náà nídìí ẹ̀bà máa pè yín ẹ̀ ní pé kọ̀ so màmá mi máa pinnu kó ṣẹjọ́ mi. ó dá o kò burú ohun tí mo ṣe pè é láti jọ ọjọ́ tí mo ní mo fẹ́ rí ẹ fún òun ni pé lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ jẹ́ ká lọ yanjú ọ̀rọ̀ yìí kó kúrò ń bẹ̀ ẹ́ bó tiẹ̀ sọ́mọ kan péré ló kó tiẹ̀ bí síbẹ̀ má sọ̀rọ̀ ìdílé mo ṣú sí mi lọ́rùn kẹ ẹ́ ó ṣàrí tèmi má de oyè ìdílé oyè ìdílé òjò nítorí ọlọ́run. ẹ gbàgbọ́ ọkọ mi yẹn ọkọ mi yẹn myself yẹn gbàgbé ẹ ká sọ ọkọ mi kí má jẹ má jẹ ká. ẹ wò ẹ dẹ́kun sáré mọ́ ọ bá yín ṣe dé màá bí ìtàn tó ṣe lọ ọjọ́ ló tún wá dì báyìí. màámi màá pè yín ọtún wà máa wà. o. ó o mi ò gba pure water. èmi lè èmi lè ní gba pure water. ó dà. ó fi bottle water ọ̀rẹ́ yìí tó wà lẹ́kọ̀ọ́ yẹn lè fi bottle water wọ́n dẹ̀ ọ̀rẹ́ wọn yẹn jẹ́ rice two hundred naira ẹ̀rọ de èlò iṣẹ́ tí mo yẹ tó wọ yín jẹ́ ṣe ti mọ ìtòwò yìí jẹ́. brother mi ilé ìfowópamọ́ wa kó wá ń ṣe ìdìbáyà ni lọ́yẹ́ ìdìbáyà ló yẹ gbé wá fún mi pé kí bóun fọ́ wá mo gbé lórí tó gbé wá fún ìtẹ̀ wò. bọ́ mi wà sí. ọmọ Versace lélẹ́yìí. ẹ check ẹ na check am well check am check am. Oh, don't worry i don sell i don like am sef don't worry. ẹ tún yẹlẹ wo check am na. àyíṣẹ́ ẹ̀ ó ta. Ah, Ọlọ́run eh, go like am. Like Ah. Ah. You know, see, so ǹjẹ́ òun máa gbélé pẹ̀lú wa? Bọ̀bọ́ yẹn mo sọ fún mi ní after five days. Ẹ ti iṣẹ́ yẹn ti máa ti ba iron net mo ti ba iṣẹ́ everything so máa gbé e fún padà. Bọ̀ ẹ jọ yẹ kí n gbà lọ́tùnla. Ẹ àti ìwọ sí ọ̀tún ọ̀la sọ́tún la. Ẹ àbùsí. Ẹ ṣáà make sure pé òun deliver ah, ah, máa dọ̀. Eh, Ọ̀ ìbá ṣe ti bí yẹn ṣe. Ìmúlò náà ló change ìkànnì òtí ẹ̀ wá ti wọlé ń sìn. Ìwọ̀n máa get alert kò sí wíwò jẹ́ máa iṣẹ́ mi lọ. jẹ́ mo tí nǹkan gidi bá wà má dọ́ọ̀lù wà wà wà náà wà náà. àtẹnudẹ bẹ fún mi ah inú o farabalẹ̀ o ní àwọn pàdésọ́ńtà lónìí. Ah, àgbà o bíi ìbá o bíi ní. Eh, ẹ pẹ̀fíùn náà bẹ́ẹ̀ àwọn bá wọn pẹ̀fíùn tó bá a ah, perfume báwo ṣé tí màmá yá perfume ni màmá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà big boy eh. ni yìí ìyẹn máa rí ti lẹ́yìn tó ń ta gbogbo ṣáà jẹ́ kí n mọ̀ ṣáṣá. musa lásẹ̀ nìyẹn ìdúmọ̀tà pàdé mi ẹ̀ wà máa wẹ̀ máa gẹ̀ ẹ̀ jẹ́ ìdúmọ̀tà náà. jẹ́ wọ́n pàdé ara wọn ni ọlọ́gbọ́n méjì ló ń tayọ̀ ọ̀dà mi mo ní kó wá yìí rẹ̀ kò fílẹ̀ nígbà yẹn. kó bàtà bàgà àbí kí bá gbowó. ilé iṣẹ́ àti bá láìkẹ́ ìgbà ní kó wá kó ní àti sẹ́ni ló ń ṣe náà. ẹ̀gbọ́n bàtà lẹ́yìn kan tó máa kó wá fún eré yìí you know, owó náà ló owó ló ń pín transfer zero one one. ah five five. no no no no on debit mi ni on the ah. credit on debit mi ni so. Me like bàtà ẹ lay me? kójú àwọn me yẹn. mi ì láìka àwọn eléyìí mi torí pé mi ò lè wọ́ ni kó bàtà gidi wá fún mi náà ọlọ́run ẹ̀ ṣe bá eléyìí wọ́ fún mi ní àwọn ṣiṣẹ́ sìn yàn ní kẹ́ patronize àkàrà ti lè máa jẹun ẹ̀rù ń dà. ṣé tí o bá mú bàtà gbígbá fún mi yìí rà ni mo ní ìwọ̀n tí wọ̀ mí sí ṣé mo fẹ́ mo fẹ́ fún ni. ẹ ẹ gbé tánà ọlá tó jẹ́ iná ni mo ṣe òfin yìí ní. ẹ ti wọ àwọn bàtà yìí náà. Ah, àwọn yóò fi ṣó pé gbogbo ẹ̀yìn ìwọ̀ tó ń wọ̀. ó ti ní sílẹ̀ ẹ̀wọ̀ náà orí eh, táìlì ọ́fíìsì mo ti wọ̀ ọ́ mo tẹ̀sẹ̀ kí mi jẹ́ pé ó mi ní ìwọ bàtà jàre. bísíǹsì yóò pè o. báwo máa kó padà fún ẹni ṣé irú ẹ̀kọ́ ni wàá jẹ́ nìyẹn. àmẹ́ ń tàn àwọn ọmọ akóbàtà ìdí ìlú tọ́ta ni akóbàtà àfẹ́ bẹ̀ máa ń ní kí máa kú. yàrá máa kó àfẹ́ máa jà rẹ̀ bísíǹsì mi ò tí mi fi ni. mi ì fi òwò dẹ́bàdé ní fi wá mi wá mọ́ni ẹ̀ o. ẹ tó bá kó bàtà wá bá mi pé kí n pa èmi ní fún ẹ lówó ni. mi ì dẹ̀bi máa tọ ọlọ́ iná ní kékeré ṣe bí sẹ́ẹ̀. lọ kó bàtà wá kó tó lọ fi sùn mi. ẹ má pè mí o ẹ má pè mí ní pé fún mi o. ó dàgbò ti ń yí. wọ́n á bẹ̀rẹ̀ kó bá kó bàtà forty thousand kọ́ four thousand ò nígbà. ọlọ́pẹ́. That party, I no regret I come. Did you enjoy it? I really did. Wonderful party. Yeah. Well planned. Yeah. And in fact, ẹja tí mo jẹ well sourced. Oh, wọ́n source dáadáa. O party Ah Olúṣisọ́lá, mo jẹ́rìí ẹ̀. Àwọn kẹ̀. O mọ̀ pé ìgbà tí mo ti fi ex mi sílẹ̀, àwọn ah, worry me for a very long time. One Wọ́n dẹ̀ one wọ́n láti wọ́n láti dáhùn. Ah, wọ́n ọ̀rẹ́ me, má worry sórí ọlọ́run ló kó àdúró ti gbogbo wa mm. sórí tọrùn ẹ yìí mm. ṣáàbà mi máa bọ̀ ah, ah. ṣẹ́pẹ́ mm, agreement wa tẹ́lẹ̀ ni pé tó bá yẹ kí n pa sí o ah. wọn máa bọ lébi lọ ẹ ẹ ẹ má sọ pé a máa bọ wá. tí ẹ jẹ́ ká wọnú mọ́tò máa bọ fún ẹ náà. bá a máa bọ bá a máa bọ sórí ìbàyí kò sẹ́ni tó máa rí wa ń bàyí o wọn ní mọ̀ kó ya lọ́wọ́ mi o bá a máa bọ. èèyàn lè máa yọjú. bá mi bọ má wọrí fásitì ẹdùn gan ọ̀rẹ́ mi i really enjoyed myself bá a máa bọ gold ọ̀rẹ́ bá a máa bọ bá a máa bọ. wà á ní sùúrù ṣáàbà mi bọ̀. ó dàgé kínní yẹn gan-an ti wú. a ah, má bẹ́ẹ̀ bọ̀ ọ̀ ah, ah, ìyẹn ò máa lè. gbà mélòó la máa fi wọ mọ́tò. má wọrí. sọmọ pé lóòótọ́ kọ́ra la wà yìí lọ́dọ̀ máa pé mo gbà gbé ìlọ́wọ́ ẹ̀ ní ìjà lọ́wọ́ mi bá ń bọ́ tọwọ́ ẹ̀ lọ. ẹ ká sọ madam. ẹ ká sọ ẹ ká sọ ẹ ká sọ. ẹ eh, jọ ẹ má bínú ṣé pati ṣìfàjì ṣàfẹ́lẹ̀ yìí náà ti ń bọ̀. ooo oh, ibẹ̀ la ti ń bọ̀ ah that party is in fact ó tún bí kò sí ìwé tá a ṣe tán ẹ lọ síbẹ̀ ni àbí báwo. ẹ á ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ àwa ṣẹ̀ṣẹ̀ ń lọ ni. ó jẹ́ pọ̀ àwọn bàbá kan mi ló ṣe pati o ẹ rí mo yẹ look nice ẹ like. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ àwa náà ní special gift kan tá a fẹ́ fún yín fún pati ẹni. ẹ ń sọfẹ ní ẹfun wa. ẹ wo madam gbogbo àwọn jọ́ìsì tó wà lọ́wọ́ yín yẹn àwọn yẹn la ní gbọ̀ngàn kọ́tà fún àgbà ọ̀gọ́ lọ́wọ́ yín nìyẹn ṣó yé yín. ẹ ẹ wẹ wẹ wẹ o ẹ má yẹ kí ẹ yá ilẹ̀ nù wọ́n ń pààyàn bí ni o ikú ni kì í ṣàrùn ẹ wò yóò bá ṣe tó yìí àwa là ń dà àwa là ń dà àwa là ń dà tó yẹ yìí. olùwà sí mi sọ́lá ọmọ àmì mo. òun ló ní òun ló ní mi kọ́ òun ló ní kọ́ mo ní. òun ní òun ní òun wà mẹ́ òun wà mẹ́. nice one. ace ó yẹ máa kírun lára mọ́tò yẹn ẹ dojú bọ̀ mọ́tò àbí wéèrè ni ẹ ò kàn ṣe. gbàgbọ́ fẹ́m gbàgbọ́ fẹ́m wà bọ́ọ̀sì iná máa wúlò fún ọ yá agbá báyìí lọ. olórí burúkú lọ lọ sí ẹbùn lọ ṣọlá kan fún ẹyẹ máa bàjẹ́ ni wọ́n bí wọ́n ó ọkọ mi wọ́n tí ọjà ọkọ ẹ lọ́pọ̀ ọkọ olóbùkún làwa o wọ́n gba góòsì mọ̀ àti mi ò tí ì lò rárá láyé mi ah, èyí bàjẹ́ ẹ kò lè mo lè máa tó ọkọ mi sí ọbẹ̀ wẹ́sí àbùn náà ah, kí ló ṣẹlẹ̀ gangan ah, ó yá mi ní ìwàdó yá mi ọkọ bá lọ kì fún mi ah, ó yá mi ní jẹ́rìí rẹ̀ ló máa tẹ̀lé mi dé pàtí by force by fire kó lè gbàjọ́ ẹ̀rí padà. ìṣòro ìdúnkù ni ẹ gbà tí mo rà kan tí mi ò tí ì fọrùn kan tó dẹ̀ ní kí n yẹ ẹgẹ́ bí oh, ọ̀rẹ́. ọ̀gbẹ́ni abeg abeg abeg abeg wetin happen gan ah kí ló ṣẹlẹ̀ gangan ṣé mi ti bọ́ fún ẹ náwó ẹ̀kọ́ náà ti gbà nù wo kọ́ mo lè ṣe fún ẹ ṣọwẹ́ gbọ́ ọwọ́ ẹ̀ náà ti gbà chain ẹ̀ wọ́n gba ẹ̀rìngì létí mi wọ́n lè sanwó ẹ̀rìngì ẹ̀ kí ló dé gan wọn kò ní jẹ́ kò ní jẹ́ àbúrò ìbùkún lẹ́yìn ni ó ṣàwẹ̀ ni wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n padà ń bà padà ń bà kí ni wọ́n bí ṣe pé mo ẹ̀ṣẹ̀ ìbá ni mi ò tìlù rárá ló ní kí n jẹ́ ẹ mo lè yẹ tọ́sì pàṣẹ bàbá ọkọ ẹ lọ́sẹ̀ pẹ̀lú lọ́wọ́ mi o wọ́n bí owó ló máa sanwó ẹ̀ wọ́n jọ wúndù wa ni ó máa sanwó ẹ̀ máa ṣe kó máa pa ẹ́ máa pa ẹ́ máa pa ẹ́ máa pa ẹ́ sí mi o sí mi o sí mi o I'll give you your jewelry o mo fún ẹ ní jewelry ẹ o ọgbẹ́ni ọ̀rẹ́ páàkù ẹ̀jọ̀ já máa lọ wọ mọ́tò já wọ mọ́tò lọ já wọ mọ́tò já máa lọ police station wọ́n eh, ti mú lọ gbèrú gbèrú eh. òṣùká sí lórí. Yeah. I don't give you your, ah! oh, I don't give you your chain. Oh, I don't give you your oh, chain. I don't give you. Ah, Ọ̀gbẹ́ni wo títí ló ṣẹlẹ̀ gangan. Aṣọ yìí wọ́n gan o. Ah! Aṣọ yìí wọ́n gan o. Aṣọ yìí wọ́n gan o olóòbíkọ ẹja ni ẹgbà mi ẹgbà mi ní chain wọ́n dẹ̀ tẹ̀lé mi lọ́sẹ̀ pàtí ó lóun máa gba padà pàtí ó dẹ̀ ti kọ́ pẹ́ ní pàtí nìyẹn. ìwà yín ó ti bẹ̀jẹ̀ yín o. taliango n bolo ìbọn pé báàgì mi máa jẹ́ pé báàgì jọ. why báàgì ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi báàgì jọ báàgì Sandra. ọ̀rẹ́ mi ló ní báàgì ok. báàgì Sandra mi kò fi ṣe o ní pẹ́ yá pounds. ṣé rí pé ó gọ̀ọ̀gàn ṣé òun gọ̀ sí ni ó ní guts kan ṣá wá kàn wọlé wa máa tẹ̀lé e bàṣubàṣu má ṣe bó ṣe wọ̀n ṣé báàgì lè jọ báàgì Sandra lójú ẹ̀. yeah Sandra's bag. ṣé gbogbo Italian gold tó ní kò ní bag o láti yá bag alákàdá ò ṣe. Sandra's bag kí ló mean. mo ń wò ẹ. Hmm. kí ló fẹ́ ṣe. if i was. if you was ta ni if you was ta ni. yẹ ṣe máa lọ ẹ wò máa wọ grave lálẹ́ yìí mo fẹ́ try mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wo filẹ̀ má jẹ́ ká lópin yàn lọ́rùn gbáyà pẹ́ẹ́tẹ́ bọ́wọ́ Sandra linson la ṣe dáwọ́ la ṣe lò má bọ̀ wá jẹ́ mi. àwòsí bam. àṣé ẹnu nǹkan ló ní. wọ́ọ̀sì mi nà ṣe bí mo dúró báyìí wọ́ọ̀sì ẹ̀ tó máa ṣe bí èmi ah. wọ́n gbé báàgì ẹ̀ lọ wo wo wá gbé bí mo ṣe dúró báyìí wá kọjá náà o kàn sí fi mí lẹ̀ tó lè mọ bí tiwa ti gbèrò ẹ lọ́wọ́. àkàrà títí sáko ó yẹ kójú tiẹ̀ o. mo tún kẹ. yes babes. a máa rí ọ̀rẹ́ ẹlẹ́nu jẹ́ mẹ́ta olúwa ṣe ní sọ́la hope no problem ẹni tó yẹ pé tí ò bá jẹ wọ́gùn ò lè jẹun tí ò bá sùn wọ́gùn ò lè sùn ẹni tó yẹ pé tí gbogbo èèyàn bá àgẹ́sẹ̀ ìwọ ló máa gbé sórí pé gbogbo nǹkan tó ń ṣe dà Ṣímisọ́lá ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. ọ̀rẹ́ hmm? ọ̀rẹ́ mo tiẹ̀ fi pé ọ̀rọ̀ gidi kan ló fẹ́ sọ ni àbí èèyàn gidi kan tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ mi ni Olúṣímisọ́lá nínú ilé tèmi. Hmm. Hey! ṣé ò rántí nǹkan tí mo ló ṣe fún mi ni. mi ò rántí àfi tó tí mo ní a lọ sí pati ń lọ ẹ̀ mm-hmm. jewelry tí mo wà lọ́wọ́ Fatima tẹ́ pé ó take like ten days to deliver fún mi láti Dubai tí mo lè gbé sílẹ̀ mi báyìí tó lè admire tẹ́lẹ̀ kí n jọ kí n yá òun tí mi ò tí ì fi ọ̀hún mi kàn rárá mm-hmm. mo dẹ̀ ya ó dẹ̀ wọ lọ sí pati ń lọ yìí wọ́n lè ṣe ń bọ̀ báyìí tí mo ní kó bá ń bọ̀ nǹkan mi ọmọ lè dẹ́ gbà lọ́wọ́ wa ó jẹ́ pé láti gbẹ̀rẹ̀ kò sí dé ibà mọ́ in fact bákan gan kò gbé aago mi mọ́ ọmọ ìfàtó. ọ̀rẹ́ mi má wọrí ọ̀rẹ́ ẹ̀ máa tó dé ṣí mi sọ́lá kan báyìí ó lọ sílé ọdún ni ó ń babes don't even underestimate me mm-hmm. you don't know what i can do ọmọ wọn tí mo lè ṣe o ṣé girl yẹn hey tí ó bá tún padà wá sí ọ̀dọ̀ mi mm-hmm. tí ó bá tún wọ inú ilé tèmi yìí wá mm-hmm. èmi ọmọ tó kẹ́ wọn á fi mú ẹ̀fọn fèrè gbàgbé sọ fún yín ọmọ tó kẹ ẹnu ló níbi tàjàkàrà nígbà tó jẹ́ pé o lè fi ọ̀rẹ́ ṣì mi sọlá ṣeré nígbà tó jẹ́ pé inú ẹ mọ plain báyìí nínú ẹ tó jẹ́ pé tó bá ti bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan báyìí o máa sáré dá ló even tó bá ti kanlẹ̀ gúnlẹ̀ ẹ báyìí o máa ṣílẹ̀kùn fún ọ nípò tiẹ̀ wá lásán kẹ́kẹ́ ò láìkẹ́ àbí wojú mi ṣe bó láìkẹ́ o bá organize party o láìkẹ́ ìwọ máa ló bá ṣe sílé tó ṣe. Mm-hmm jọ má ti má ti parọ́ fún mi. ọ̀rẹ́ ọ̀rẹ́ don't even go there inú mi mọ́ inú mi ò mọ́ mm. ṣé kò tó ṣe yẹn ṣó dáa ni ṣó dáa ni it's not nice then secondly mi ò bá organize party o mm. ó wá síbí ó wá invite gbogbo wa pé òun fẹ́ ṣílé wọ́n lẹ́yìn tí ọ̀rẹ́ wa bá ṣílé mm. tó bá ṣe nǹkan tó dáa kí gbogbo agbárùkù tí ká gbé lárugẹ so that nǹkan rẹ náà á lè kàn gbọ́ that was what i did olú lọ sí party ẹ wọ́n pè mí sí party mo lọ party ni but olúwa ṣe mi sọ́lá máa hmm? fi mú ẹ̀fọn fèrè. ó tó máa ṣe rẹ̀ o lè ṣe ẹni tí mo jẹ́rìí ẹ̀. mo ti gbọ́ tiẹ̀ ibi la ṣe ojú ara dẹ̀ ṣe ṣáà má dà sí tó bá ti ṣe má dà tó bá ti ṣe. kí ló kàn mí ẹnu mi máa ta kété kété tó kàn mí. My beautiful friend. Show okay? Ọ̀rẹ́ mi, you are looking radiant. Really? Ọlọ́run. Pure gold mo kàn máa ń love ẹ ni. wọ́n tún ti dé o. anyway èmi fẹ́ lọ sí ẹni tó mi ò lè ṣe fún anybody. Mm. dúró dúró bẹ́ẹ̀. ó ṣe fún anybody ó ṣe fún anybody ìyẹn ò ṣe problem she's my friend and i love her. Yeah. in fact màá tún garnish ẹ tó yẹ pé tó bá rí tí ò ní wọn ẹ̀jẹ̀ mọ́ ẹ jẹ́ abakẹ́rù ẹ wọlé. má bínú ẹ bá kẹ́rù wọlé náà ah, ah, she's your friend ẹ bá kẹ́rù Yeah. <laughs> Ọlọ́run ọgbọ́n, <laughs> wọ́n Italian gold. Ọ̀rẹ́ ah, no no no no, not nice ọ̀rẹ́ wa sọ fún yín pé gold ló wà nínú ẹ̀ ṣe bó rẹ̀ lẹ́bi ra yín no no no no kí lẹ ní ìgbà ìkẹjọ́ rẹ̀ náà ẹ ní láti accept ẹ because òun ló ní òun ló gbé síbẹ̀. ó yé wa ọ̀rẹ́ panda. ọ̀rẹ́ mi jọ má bínú. babe. Oh, irọ́ ní padà fi túrọ́ ṣe irun ẹ̀kọ́ pàdé ayé bàbá yìí. ọ̀rẹ́ mi jọ ó sú mi o because mo ti ń bi látàárọ̀ nísìnyí tí mo ti dé láti ṣe mo ti ń bi mo ti ń tẹnu kò sọ anything kò sọ bí kẹ̀yẹ́ ṣe jẹ́ fún mi yes now ó kàn wà lórí instagram òun post ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù as ń pé ìwọ lóní ṣọ́ọ̀bù. Eh, I don't even know the girl. Mi ò mọ̀, mi ò mọ̀. Mo kàn rí náà ni lóyún tó ń sọ pé ẹ eh, òun lòun ní shop. Mo dẹ̀ mọ̀ pé kò sí kò lè ṣerú nǹkan báyẹn láì sí Anambẹ̀. So mo sọ finance pé kó explain fún mi. Yes now. Kò make sense rárá rárá rárá ni. Nínú shop tèmi ìwọ wá ń post ẹ sí Instagram pé ẹ eh, ìwọ like I don't get. Mo ti ń tẹ̀ nínú. Kò tí ì dá mi lóhùn, kò tí ì sọ òótọ́ fún mi máa pẹ́ ẹ̀ padà ẹ̀ máa pẹ́ ẹ̀ padà jọ mo ń gbọ́ ẹ o ò tí ì sọ ẹni tó jẹ́ fún mi o ò tí ì sọ ẹni tó ní right láti wọnú ṣọ́ọ̀bù mi láti máa post tó máa wọṣọ tó wù kó máa post ń pé òun lòun ní ṣọ́ọ̀bù. mi ì mọ̀ ń pa ẹ̀. sori tí mo bá bú ẹ bó ṣe wà yẹn tí bá bú ẹ ó sọ fún mi pé òun pa ẹ ó kàn máa wọlé á post Okay, ṣé kò ṣe ṣọ́ọ̀bù mi lọ́wọ́ lórí Instagram ni. <sighs> ẹ o ò tí ì jẹ́wọ́. Ah, ẹ ẹ mm, mo ń ṣe rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe dáadáa sí mi má béèrè pé ẹ máa fún mi tí má béèrè àwọn ẹ máa fún mi lẹ́wọ́ pé mi náà kí n rìtọ́ọ̀nù rẹ̀ yẹn kí n rìtọ́ọ̀nù ẹ̀ fún yín lóòótọ́ mo mọ̀ wọn kọ́tọ́mà wa ni wọ́n wọ́n dádé lọ́jọ́ ọ̀dẹ́ ah, àwọn rí sales wa ò múùfù dáadáa mo wá ní ah, bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn máa advertise o àwọn máa ń gbowó ńlá wípé bọ̀tẹ́ àwọn ò ní gbowó lọ́wọ́ wa ah, ọ̀gá mi tó máa ń ṣe dáadáa sí mi tẹ́mi náà bá fi lè so oore fún ọ kò pọ̀ jù. ìwọ náà sọ olú ọ̀gá yìí tó máa ṣe dáadáa sí ẹ̀ èèyàn wá wá sí ṣọ́ọ̀bù ó wá wọṣọ lẹ́yọ kọ̀ọ̀kan aṣọ tèmi ó wá lóun fẹ́ ṣe sales òun fẹ́ ṣe òun fẹ́ bá mi publicize ẹ̀ because mo rẹ́ńṣẹ́. mi gbọ́n pa yẹn ọlọ́jọ́ yẹn nígbà tó ń sọ Canada èmi ṣe Canada. ẹni ó bá mọ bí ẹgbẹ́gbẹ́ là ó máa sáré kú ó jẹ́ ìyá sọ̀rọ̀ sókè kán lè mọ̀ ẹ́ lọ. náà jíǹsì wo ló kó wá ẹ̀. mass báwo lè lè ṣe dàbí aṣọ abábá yìí ah, ah, gbogbo apá ìkílédé tó kó ṣanṣan rù bá. this will look smart on you. no i don't wear cheap things okay. you don't get see sori mi bí mo wẹ̀ all Italian girls. Well, mm? gbogbo gold tó wà lẹ́sẹ̀ mi they are all Italians they are not Dubai look at it ṣe ti rí so gbogbo àwọn ilé bí abá ló ṣe rí ṣe àwọn omi oh. this fine shirt it look good on you ma. no no no look at it now ṣàyìn ṣàyìn tó kó yóò pọ̀ pọ̀ pọ̀ pọ̀ i don't wear things like this i don't wear cheap things. okay okay. Wow, this is perfect for you. But let me check the size. Good, this size 10. Perfect size. Apron eh? No, it's looking nice. Àwọn tó ń lóyún No, it's very nice. Ah, oh, see, má worry. Hmm? mo kì í wá àwọn cheap understand because I wear Italian gold àtúntò kò mọ̀ tó nínú mi yà ọ́ intelligent ẹ́ eyín mi gan hmm, àti ìtàló ló ti wá kò sílẹ̀ my friends dey wear cheap things ó ti yẹ hmm, má bẹ́ẹ̀ ta ṣùgbọ́n kò wọ́n sílẹ̀ pè mí lórí fún ọ hmm, má bẹ́ẹ̀ ta. hello àti anna ló ń sọ̀rọ̀ anna ló ń sọ̀rọ̀ bóòdì wèrè kọ́ mo bá yín sọ anna ló ń sọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ o gbogbo orí burúkú tẹ dánwò ní instagram gbogbo àwọn collection àtẹ lọ́n post tẹ níbẹ̀ ilẹ̀ ní tẹ lọ forúkọ lórí burúkú yìí tún bẹ̀lọ̀gá mi ti rí tẹ bá mọ̀ nǹkan tó ga mi fojú mi rí ni ẹ̀ ní máa bá mi sọ ibú kílẹ̀ bá mi sọ. ìtàlẹ̀ olórí burúkú ta ló máa ń sọ̀tà ṣẹ́ ti ya wèrè ni tẹ wọ́n máa ń ṣe póòsì tẹ́ mo máa ń ṣe fọ́tò fún yín ẹ kò sí wàhálà láàrin mi àti yìí bẹ́ẹ̀ ṣọ̀rọ̀ máa gbàjẹ́ lẹ́nu yìí o ọ̀gá mi tó jẹ́ pé tọ́ bá wo ojú eré mi àti ẹ̀kọ́ lè jù mí lọ tẹ bá rí nǹkan tó fojú mi ọ̀là àfojú yín ẹ̀yin olórí burúkú fẹ́ fẹ́ ìfòfò tẹ́ wọ́n máa lò káàkiri tẹ́ pé mo mọ̀ pé alágbà kò níyìn màá jẹ́ kẹ́ wọnú ṣọ́ọ̀bù wa fún mi. ṣé ẹ̀yà wèrè mo ní pé mi ò ẹ má láyé láyé ẹ má pe nọ́mbà mi mọ́ o kò sí wa sábà bí ilẹ̀ gba ṣọ́ọ̀bù àkọjá ọ̀gá mi ti ó ti máàkì fèsì yín ọ̀rẹ́ dín ní ó ti fi píkṣọ̀ yóò ti fi hàn mí kẹ́lẹ́ mo pẹ́ ti ṣẹlẹ̀ yẹn ti ṣe pé bẹ́ẹ̀ ṣe wáyé tẹ bá rí mi ẹ má pè mí ẹ má tẹ ẹ má ti gbogbo ẹ̀mọ̀ mi rí o torí yóò bá fẹ́ burú fún yín ẹ kọ́ sí ìlọjà ni ẹ kọ́ ní burúkú lọ́jọ́ ìtàlẹ́ òní burúkú góòdì wèrè mo tọ́ fífẹ́ mo fẹ́ ra góòdì mi olórí bu ara yín ẹ̀dẹ̀ ní tó kan lé ẹ bọ̀ sẹ́bi olóòsì káàkiri inú ẹ ti yà wọ́n ti gẹ̀ẹ́tì góòdì náà ni aláfiṣe eléri ibu fake life bẹ́ẹ̀ ṣe ń plan bẹ́ẹ̀ ṣe rodore náà nìyẹn ó lè gbọ́n mi yóò ti jẹun wọn bóyá wọn ti jẹun àárọ̀ àbójọ sílé èmi kémi máa bọ̀ kí wọ́n máa bẹ ṣiṣẹ́ góòdì alo ti já ẹ ṣe má jẹ́ kí n yín mọ́ ẹ má jẹ́ rí ẹ má di ṣọ́ọ̀bù mi mọ́ o ẹ má di ẹ èmi kọ́ mo ní ẹ ṣe ẹ má di wájú ṣọ́ọ̀bù wa mọ́. ẹsẹ̀ tí yóò yà wọn báyìí ah, ọmọ làbàbà olórí ibú bẹ́ẹ̀ labalábá náà ẹsẹ̀ náà yà wọn ṣé kí n pọn tó aṣọ bí aṣọ yìí ìjọṣọ tí mo rà wá láti àbí ṣé kìí ṣe irú ọ̀dọ̀ kan ṣọṣọ tó lò fẹ́ taṣọ fún àwọn ọ̀rẹ́ ọ̀hún mi ṣàlè dá ẹlẹ́dẹ́ni dúró báyìí. kí n pe ọmọ yìí rẹ̀. Italian gold ẹ wò mí ẹ wọ ọmọ ọmọ tó nà ọmọ pa ẹ wò mí yọ ń wọmọ ibi lékeleke mi gbé ń wẹ̀ kò sẹ́ni tó máa lè mọ̀ ń bẹ̀ wọ́n fẹ́ mọ̀dí àbájọ ni wọn ò lè mọ̀dí àbájọ ni ṣóun máa dẹ̀ ló ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú ẹ dákun kí n ṣàìmí Italian gan ẹ wò mí ẹ wọ ọmọ ó ga wọn ò lè bá mi ṣe bó ti mọ. ìjẹ́ kènìyàn tẹ́ ìwà lóye ó ti dẹ̀jẹ̀ yí o. Oh, oh, oh. stop fake life.